الحمد لله هنأ أهل الجنة وقال كلوا واشربوا هنيئا بما كنتم تعملون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله النبي القائل لأبي بن كعب رضي الله تعالى عنه أبشر بخير يوم مر عليك <clears throat> منذ ولدتك أمك صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين أما بعد فاتقوا الله عباد الله يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ìkíni èyí tí ọjọ́ òdì kejì ìdárò ìbániyọ̀ èyí tí wọn bá pè ní àtàníhà tọjú òdì kejì ìdárò ọ̀kan náà àwọn olùmọ̀ wọn ní ìkíni tàbí ká sọ pé ìbániyọ yìí òun náà ní ọjọ́ àyà bilhana àti limanfa sabi khayrin diniyin aw dunyawiyin láàyè tó rúgbó bí dìní òun dẹni kí yẹn ṣàdúrà pẹ̀lú bíbá niyọ̀ fẹ́ni tó bá jẹ́ rere ṣùgbọ́n rere yẹn jẹ́ tẹ̀sí àbọ̀jẹ́ rere ayé ṣùgbọ́n rere ayé tá a wí láàyè tó rúgbó bí dìní òní kóṣù tàbá nínú ẹ̀sìn rẹ̀ ìbádàlá. afẹ́ kìkì ni yìí wáyé wa nù sèṣì tàbí gbàtàrà wa ìrẹ́ méjì wa ni ìkíni kan tá a lè gbé ní ìbániyọ èyí tó bá ṣẹ̀rí àmú ń bẹ èyí tó bá ṣẹ̀rí àmú òun náà lè tó ṣe ibi já àtẹlẹ ìlú alẹ́ ìtọ́ka ń bẹ lórí ẹ̀ tiẹ̀ kọ́ ó ti tó ti lè ṣe àkúwé lórí òun lè tó ọba ṣẹlẹ̀ àwọn òun lè tó ṣe pé kò sí ìtọ́ka lórí ẹ̀ kò dẹ̀ ní ìpìlẹ̀ tá a lè ṣe àtúwé lórí ẹ̀. ìbádọ́lá kábílẹ̀ lẹ́kọ̀ọ́ nípa akílalẹ̀ kínilé lórí tó sì lẹ́rìí nínú àwọn ìkíni tá a lè bá niyàn lé lórí tó ṣe bó ní òun náà ni àtàkìhàtú bílímọ̀dá kébìtì níyà wọ́n fadọ́ ilé aliyah òun náà ní kíni kó rire ike bọ́ bá èèyàn pẹ̀lú kéèyàn rí ipò tó ga nínú ẹ̀sìn àti kéèyàn rí ọlá tó ga ọwọ́ àti hadith simon bukhari àti muslim gbé jáde rahimahumullah látọ̀dọ̀ anas malik radiyallahu ta'ala anhu wọ́n ní àyà sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam kí anabi sallallahu alayhi wa sallam ní àyà sọ̀kalẹ̀ ọ̀rọ̀ ọlọ́run sọlọ́run sọ fún anabi sallallahu alayhi wa wípé. ليغفر الله لك ما تقدم من ذنبك kọlọ́n lè forí tiẹ̀ èyí tó ti ṣáájú nínú ẹ̀ṣẹ̀ tó ti dá wọ́n mọ̀ ọ́sẹ̀ àkàrà àtẹ̀yí tó tún ṣe kẹ́yìn kọlọ́n lè forí ẹ̀jì ó forí ẹ̀jì ọ̀ ó sì parí ìdẹ̀ra rẹ̀ lé ọ lórí ẹ̀rí wọ́n dé àyà yìí sọ̀kalẹ̀ bá nẹ́bí sallallahu alaihi wasallam nígbà tá nẹ́bí ń darí bọ̀ ní Hudaybiyah wọ́n lé Nabi sallallahu alaihi wasallam wá sọ báyìí pé àní wọ́n ti sọ àyà kankan lẹ̀ fún mi lóru òní lálẹ́ yìí ó yẹ kí àyà náà mo nífẹ̀ẹ́ sí ju gbogbo ti ń bẹ lórí lẹ̀ lọ ọwọ́ aka àyà yẹn fáwọn àlùmọ́ àwọn sọ̀hábà wa bá Nabi dọ́wọ́ dòdò mọ̀rọ̀ bí àkọ́kọ́ dá lè kí èèyàn nìyẹn àgbéga nínú ẹ̀ wọ́n sọ fún Nabi sallallahu alaihi hàní àmọ́rí àrùn ya Nabi àmàmọ́ dáwọ́ ọdún lórí ànábì nídùnnú tó ṣe wípé dáadáa yìí wọlé wá bọ̀ kò ní wàhálà nù kò sí láìsàn lórí ànábì ọlọ́run ẹ̀rí wọ́n ní àwọn sọ̀hábà wa ń sọ báyìí pé ọlọ́run ti ṣàlàyé ohun tó ṣe fún rẹ̀ ànábì sallallahu alaihi wa sallam ọmọdé àyẹ̀fọ́ àlùbínà àwọn táwa jẹ́ tẹ̀lé rẹ̀ àwọn àtàbí rẹ̀ kọjú ọlọ́run wa fẹ́ẹ́ ṣe fáwa wọ́n ní ọlọ́wọ́ ọba àlejò alábàkú sáyà kalẹ̀ pẹ̀lú yudikila lmọ́kùnmíní wàlí mọ́kùnmíní ti jáde ti ń tajàrí mi ń tàbí àdìhà kọ́ọ̀lì ní ìlẹ̀fìhà. ọlọ́run tún ṣe dáadáa ibẹ̀ yìí náà pẹ̀lú bí ọlọ́run ṣe àwọn pátó yìí fún yín nítorí kọ́lọ́run ọba àlejò ọlálẹ́ foríjì gbogbo àwọn onígbàgbọ́ òdodo ọkùnrin àti lóbìnrin wọn tó dẹ̀ mú ọ àlùjẹ́ńdẹ̀ tó fi kó tó máa máa sẹ̀ ní abẹ́ rẹ̀ tí wàá gbére sínú ẹ̀ kó tún pa àwọn àtìṣe wọn rẹ́ lẹ́yìn ìgbà yẹn eléyẹ tó tóbi ń bẹ́ẹ̀ fáwọn bá ní òtítọ́ ọlọ́wọ́ bá sọ fún mi pé hàní ẹlẹ́k hàní ẹlẹ́k oríire fún ọ ń bọ́ dọ́wọ́ dùnú mo rọ̀ bá yẹ̀kúrú mọ́ àlùmọ̀láníkà fi sábọ̀ yìí sì ń fò pẹ̀lú àwọn mọ̀láníkà ní sábà ìkejì ìbádọ́lá ẹ̀yẹ́rú ti ọlọ́run inú kẹta lè báyọ̀ dánwọ́ tó lé lórí àtàní àtúbí táwùbà òun náà lè dé bá rí àforíjì ọlọ́run ọba subhanahu wa ta'ala kákìyàn lórí ẹ̀yìn tí a máa bọ́ ọdún olówó abọ́ yọ lórí ipò orí àforíjì ọlọ́run gẹ́gẹ́ báwo yẹn ti ṣe bẹ́ẹ̀ fún àfáà wa àfáà wa. káàbù malik rọdí ọlọ́run tàlẹ́ àti nígbà tọ́lọ́wọ́ ọba àlejò ọlọ́sọ áyà táwọn àwọn jalè àwọn mùsùlùmí wa ń sọ fún afọ akáàbù ń jọyọ̀ yìí pé lidahmika tawbatullahi alayka àmọ́ ń bọ́ dọ́wọ́ dùnú àforíjì ọba torí inú lè fi báyìí dùnú yẹ gbóríire bí bá ti mọ̀ ìmọ̀ tó ti bá a lérò kó lè mọ̀ àtàlẹ báyìí tọwọ́ dúró lórí ẹ̀ àdìmọ́mù ahmed rahimahullahu ta'ala àti imam muslim rahimahullahu ta'ala látọ̀dọ̀ àfàwà ubayi olùkàb wọn là nẹ́bi sallallahu alaihi wasallam bí ilé ìrìnjọ kan kí àyà wọlé nínú tíra ọlọ́wọ́ ọba tó tóbi jùlọ wọn ní àfàwà ubayi wá dọ́kì ọlọ́wọ́ àtòjítẹ́ rẹ̀ lọ́mọ́ òjítẹ́ ọlọ́run ká tún béèrè bí ah, ah, àfàlálùkùrá nìyẹn ó yẹ kó lè dáhùn ní tuntun béèrè yẹn béèrè ó tuntun béèrè lẹ́ẹ̀kan náà bí o bá yẹ ṣe dáhùn yẹn wípé ayatul kursi ayatul kursi yìí ni o ìyẹn Allahu la ilaha illa huwa al-hayyul qayyum títí bí al-azim pé aya yẹn ni àdébí sọlọ àtàláwà máa yọ lórí ẹ ó ní lè yá nìkan ní ilmu abalimu zero àbọ̀ máa ń kí ọkọ oríire mo fẹ́ yọ wípé ìmọ̀ bá ti ń jẹ báyìí ìmọ̀ ẹ̀sìn lè tọ́ ọba níyì rẹ̀ ọba múndẹ̀wò ẹ̀yẹ ń fi ọlọ́ọba inú gàdá lè kí yẹn kó rílé lé lórí òun náà ni ọtọ á wọ́n ṣàrọ̀ tí yẹn bá rí jẹ tó bá rí mu tọ́wọ́ á lọ ní pẹ̀lẹ́ àti yẹn lè kí yẹn lórí ẹ̀ òun náà lọ fati àwọn ọmọ àlùjẹ́ nẹ̀ tá a fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn èyí tó ti bọ́lá ọba subhanahu wa torí bẹ́ẹ̀ ẹ máa jẹ ẹ máa mú ní sì gbádùn tí ò ní wàhálà nù tí ò sì sí ìdààmú bẹ̀ kò sáìsàn bẹ̀ nípa dáadáa tó fẹ́ sí láyé bákẹ́lẹ́ àtúlẹ̀ kí yẹn kó ríire bí sáwọ́bìlì jẹ́dì tí yẹn bá gẹ́ẹ̀tì aṣọ tuntun tí yẹn bá sẹ̀rọ aṣọ tuntun bí a wọn lọ fẹ́ yọ ọdá aṣọ tuntun tó ọ̀ra yìí Ibn Majah rahimahullah látọ̀dà fún Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma wọ́n ní òtítọ́ ọlọ́run sallallahu alaihi wasallam orí ńlọ tọwọ́ bùbá bùbá náà jẹ́ aṣọ wáìn àwọn àni tọ́wọ́ kẹhàdà gọ̀fìn ló àwùjẹ̀dì sásọ̀tọ̀ ọ̀wọ̀ yìí tọ́ ọ̀pọ̀ náà lọ mọ́ tó báyìí ní abásọ títún afọ ọmọ rẹ wá o bá lọ mọ́ sí i mọ́ ni o aṣọ dáa fọ́ ni o òjijì ìyẹn ni pé ọ̀tún ọ̀tún aṣọ láwọn máa rí wọ̀ wàyí sani ìdá ó ń lò sẹ́mi yìí wọ́n mo ti sẹ́yìn ìdá wàá sì kú ní ẹni tó ṣe ilé òkùnkùn ìjẹ̀rì inú kẹta lè bá èèyàn lórí ẹ̀ òun náà ní àlẹ́ àfíàtì mìnàlmọ́rọ̀ tí èèyàn bá gbádùn lẹ́yìn ìgbà tó di rẹ̀ àìsí ọlọ́jọ́ pípẹ́ láti ní ẹja kẹ̀ bóńtò òun ti gbádùn nìyẹn àlè bá èèyàn lórí ẹ̀ káàkà dọ́wọ́ dùnú sẹ́yìn òkè bíẹ́ muslim oníyẹsà radiyallahu ta'ala anhu wọ́n ní ìkànnù àwọn ẹni ìsájú rere ìṣesí wọn tàbí kájọ sọ pé hadithi àbá muslim oníyẹsà wọ́n ní ìkànnù àwọn ẹni ìsájú rere tára rẹ̀ bá yá wọ́n sọ fún pé lè yá nìkan tó hòrò ìyẹn ni pé lílànú àìsàn yìí àbàbọ̀ tó lò rẹ̀ tán lànú àìsàn yìí ẹ̀rí bá kẹlẹ́ nu gẹ́gẹ́ lè kíyàn lẹ́yìn ọba yẹn tán wọ́n tó lò òun náà ti fi kùdú mi nílẹ̀ hajj. téèyàn bá ti mọ́gàdì ọlọ́ọ̀sìnjọ́ ti hajj ọwọ́ adé alẹ́ dọ́wọ́ dùnú lórí ẹ̀ wọ́n lọ́wọ́ àti òtíra ibn Abi Shayba rahimahullah wọ́n ní Abdullahi hajj dé yọ lóṣù hajj ẹsẹ̀ ọlọ́wọ́ gbé e wà á owó tó o sì ná ọlọ́run fún ọ ní àrọ̀ lórí ẹ̀ nínú gàdá lè kí yẹn kú oríire dábàá yọlé lórí bí nọ́sùrì tí yẹn bá rí A alẹ́ kí yẹn gbé ah, ọmọ kú lórí wọn lọ sún náà bí látọ̀dọ̀ ya wa Aisha wọn lè sọ jáde níbi apá àwọn ogun rẹ̀ bá a ṣe kọ́tì bó ṣe nípa nẹ́bí dé nìyẹn wọ́n ní mo wá lọ pàdé rẹ̀ mo wá ń sọ fún pé asalaamu aleyka ya rasulallah ọlọ́ọ̀lọ́wọ́ kọ́ máa jẹ́ tìrò jíjẹ́ ọlọ́wọ́ wa rahmatulahi wa barakatu àti kí ọlọ́wọ́ àtúrò àjẹjẹ tẹ̀rẹ̀ alhamdulilayi lẹ́bi àzẹ̀kẹ̀ wa àkìrọ̀bọ̀yì ọpẹ́ ní fọlọ́wọ́ ọba tó gbogbo fún tó sì sàkọ́lé rẹ̀ inú gàdá lè kí ẹ̀kọ́ oríire dábàá dánwọ́ ọdún mi lórí bilkudu mi mi sábà.

bákẹ́lẹ́ ìlú kan náà lè kí yẹn kó rire tábà dọ́wọ́ dùnú lórí ẹ̀ òun náà nínú ẹ̀ bá fẹ́ ti gbéyàwó imam ahmed rahimahullah inú hadith abi hurayra radiyallahu ta'ala anhu wọ́n tó ti ọlọ́run sallallahu alayhi wa sallam tó fẹ́ kí yẹn kí mo máa pẹ́ yọ pàpà jùlọ ẹni tó níyàwó òun tí ó sọ fún náà ni pé barakallahu laka wa baraka alayka wa jama'a baynakuma fi khair ìyẹn ni pé ọlọ́run ti bùkún fọ yóò ti fọ ní orí ajẹ́jẹ́ tán láàrin wa àti àwọn rẹ̀ ọlọ́run kò yín jọ nípa هذا àkúlọ̀ kan lè hàn الله لي ولكم ولسائر المسلمين في مشارك الارض ومغاربها استغفر واتوب اليه إن هو الغفور الرحيم الحمد لله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 sábà dọ́wọ́ dúlé lórí òun náà ti ní ẹ̀ bá bímọ kódà àwọn ọmọ aláìka wọ́n ti ṣe bẹ́ẹ̀ fáwọn ẹbí Ibrahim alayhi salatu wassalam tí wọ́n fún ní ròdùnú ìgbé yóò bí ìsáà ọlọ́wọ́ bá sùhánà nísàtò ìṣèjì ọlọ́run tó wá nílùú eléyà kọ́ọ̀lù la tẹ́wọ̀ ìjáde wọ́n ní rẹ̀ Ibrahim àwọn ọmọ aláìka ń pé má ti páyà o má ti páyà o inna nubashiruka bi gulamin alim à ń fọ ẹni ròdùnú pé wàá bímọ onímímọ ọmọ náà ní Ishaq mákìnnà ọmọ làtìkà wọn tún múra odòdó wa nípa Ismail àlejò sọlá tó sọlá wà á nàbí yìí náà wọn ní bàbá ìṣàrò náà rúbi gùlámì hadid yóò bí ọmọ onísòrò ti ṣe Ismail eléyìí wà ní sàtúnṣọ pàd ayọ ọgọ́rùn kàtẹyọ náà mákìnnà orin lẹ nínú hadith Anas bin Malik radiyallahu ta'ala anhu nípa ìtẹ́ ọmọ Sulaim èyí tó ṣe wípé ọmọ ọkọ rẹ̀ àbùsọ̀lìhà ọjáde láyé kótó ni kóté ọtẹ̀ ṣe sùúrù lórí bẹ́ẹ̀ ọlọ́wọ́ apàdà ní kó lóyún mi bàbá wa bímọ mi ọwọ́ àfi ọmọ yẹn ó gbé fún adam pé kọ́ lọ gbé bá òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam òṣìṣẹ́ ọlọ́run wa jẹ dàbídù ọwọ́ á mú ìtọ́ ìtọ́ rẹ̀ pamọ́ dàbídù yẹn tó fi rẹ́ẹ̀rì kí ọmọ yẹn ẹ̀rí àbíkùsálá wa adam bin Malik radiyallahu ta'ala anhu ìgbèjì ìsàwé ilà ummi gbọ́mọ yìí lọ bá ìyá rẹ̀ ọwọ́ sọ fún báyìí pé ọ laki fi ìdọ́wọ́ dùnú nìyẹn sọ fún yìí ọlọwọ fi ìbùkún sí ọmọ yìí fún ẹ waja'alahu barran taqiyyan ọlọwọ sì sí ọmọ yìí ní ọmọ dáadáa tí ó ọba kẹta lè kíyàn kó lórí dábàá dùnú òun ní títẹ̀ jẹ́ tuntun fún yẹn ìdẹ́ra ti tuntun dé báyẹn. irú yìí dáa fún dé bá káàb bin Malik radiyallahu ta'ala anhu nípa pé ọlọ́run bá gba táwọ́bà rẹ̀ ọlọ́run gba ìpẹ́ rẹ̀ nípa pé kọ́lọ́ sí gásàtò sàkó láì nídìí pàtàkì ó sì ti dẹ́sẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run wá padà forí jì. bákan náà inú kẹta alẹ́ báyìí tọwọ́ dùn lórí ẹ̀ tá a máa yọ sẹ̀sẹ̀ lórí ẹ̀ òun tí rọmọdún bá ń bọ̀ Imam Ahmad rahimahullah wọ́n gbé jáde látọ̀dọ̀ wọ́n lè ti dọ́lọ́wọ́ sọ́lọ́lọ́ ẹ̀sẹ̀lá ìmọ̀ ń fún àwọn sàdé ní ròdùnú nígbà tí rọmọdún bá wọlé alikọ̀dì jẹ́ ẹkùn ṣáàrú rọmọdún oṣù rọmọdún ti wá báyìí o ṣáàrú mubarak oṣù gbogbo ni ìtàkọ̀tọ̀lọ́wọ́ alikùn síyáàbọ̀wò àwọn ọlọ́run ti dẹ̀dẹ̀ fún yín yóò dàrú bíi abuwa wòlìjẹ̀nà ẹnu ọ̀nà àlùjẹ̀nà á sì mẹ́ o á sì tiẹ̀ nà ọ̀nà iná ìjẹ̀kìm àwọn ṣèyàfín ájú tẹ́kẹ́tẹ́kẹ́ sí wọn ájú sí wọn lọ́wọ́ ájú sí wọn lọ́rùn olùkẹ́wà mẹ́ o tó lórí ju ẹgbẹ̀rún oṣù lọ ẹni tó bá di aláwọ̀ àrí lóru yẹn gbogbo rẹ ló ti sàfẹ́kù rẹ̀ nínú kẹta àlefi bá yẹn lọ́wọ́ tòun dájú rẹ̀ òun náà ni ọdún o tọdún bá dé kákíra wa ẹni ká tọwọ́ tòun lórí ẹ̀ pàpà jùlọ ń gbà tó ń ro ká ti wọ̀ níjọ́ tó rọ̀ mọ́tò ń bá tán tó ń bá lọ pé wọ́n ti rí oṣù ọ́ ká máa dún lọ́ọ̀dún ká máa kíra wa kọ́ ọdún àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ àlìfájà rẹ̀ yọ̀ wọ̀ àrọ̀fà táwọn ikọ́ tó kọ́ la tọ́wọ́ ti di kọ́ yọ báyìí káti gbàgbé àti bẹ̀rẹ̀ ọdún iléyà nìyẹn ìyá máa wáyé pẹ̀lú gbólóhùn èyí tí wọ́n gbé gbà wá rẹ̀ látọ̀dọ̀ àwọn apá kan náà sàhábà òjijì ọlọ́run rìdíwánù ọlọ́yà àlehùn jẹ̀míà wọ́n máa kíra wọ́n yín pé takọ́balọ̀ lọ́ọ̀rù mí nà wọ́n mi kù wọ́n àhálàhù lọ́ọ̀rù alẹ́ yìí kà ọlọ́wọ́ ọkọ̀ gbàjọ sí wa títí yín náà àti bọ́láwo ń ọdún gbòòrì lórí ìwọ́ta àdójúkọ yìí. kájà ní ìmọ̀ wọ́n láwọn ò ní kí yẹn ni wọ́n bá kí àwọn àwọn dà lóhùn nínú àwọn ẹ̀dá lè máa fi kíra wa ìgbà abaniyọ̀ àwọn kíkì kan bẹ tó àṣà wa ni lọ́wọ́ fi fáṣà náà ni àlẹ́ fi há àlè ha àtọ̀kọ́ náà ni pẹ̀lú gbólóhùn tó jẹ́ gbólóhùn tó tá a bá ti lájọ ọjọ́ ìpín súnlẹ̀ là àtẹ̀síwọ́dọ̀ dórí mọ́ tó wá fi físíkì rí kẹ́lá dórí mọ́ tá a máa lo gbogbo ògbà táàbí wá lérò pé bó ti yẹ kó rí nìyẹn lágbẹ̀rẹ̀ ní ti yẹ wà ní òlé gbogbo kan ó ń tọ́ wá rí dẹ́kun á lè kì í ká ti sàdó àpò lórí ẹ̀ àyè bẹ́ẹ̀ tiẹ̀ kò yẹ ti dẹ́wò ó yege àbí sẹ́ kẹ́mbẹ́ tó yẹ kó ṣe é ṣe é ṣe ó fi òní lójú tó bó ṣe ṣàṣeyọrí ń parẹ́ náà nìyẹn á lè kì í. ṣùgbọ́n àwọn kíkí kan bẹ́ẹ̀ pé kò ní asùn nínú ẹ̀sìn kò ní pìlẹ̀ ábídì bí kí ẹ jáde léwẹ̀ tó máa sọ pé nàìyí o o àbí tó ọba ìbọn mu kà ìwé dá o àbí ẹ̀ka ilé sọ pé nàìyí mọ́ àròtò o àyè bẹ́ẹ̀ kó ọdún ewu ọdún yìí o àti gbogbo àwọn àbí jùmọ̀ àdẹ́ni bírú gbogbo ọjọ́ òní ẹni láwọn èèyàn máa pọ́ sí orí ayélujára ọmọ rí júmọ́ àtúmọ̀ bàrákà pé júmọ́ ìbùkún ni o gbogbo orúkọ àwọn eléyìí kò ní ìpìlẹ̀ nínú ẹ̀sìn débi pé àwọn àdùnrin mọ̀ ká pàṣẹ òun lọ́lẹ́tọ̀ ju ká máa ṣe lọ. ìbádọ́lá nínú àwọn kíkí inú ibi sẹ́rí akọ́ òun náà ní kíkí àyájú alimọ̀bùsàdà gbogbo kíkí tá kalẹ̀ rẹpẹtẹ kọ̀ bá pé yẹ téèyàn bíi ti padà lọ fún déètì kẹfún agbájúlérò yìí ti ń ṣẹlẹ̀ táwọn apákan olóṣèlú sọ pé à ah, ọjọ́ òní làwọn bọ́ ní oko ẹrú yóò yẹ kí wọ́n máa ṣe àyájọ́ rẹ̀ á ah, ó ti dìbà mi o ìyẹn ti kó ní sá ní àṣà o gègé irú ọjọ́ òní ọyẹ ká lè má kí ẹ̀ wọ́n yìí pé kọ́ wà tó tẹ̀ ó ti pé déètì yẹn ti bá ti ń kórì báyìí ó ní ẹ̀rín dùn nìyẹn o ìyẹn ti wà ní àwọn àyáde mọ̀ irú ẹ̀ ní ń ṣẹlẹ̀ nípa bíbí ànẹ́bí sallallahu alaihi wasallam táwọn èèyàn mú ọjọ́ kejìlá Rabiul Awwal pẹ̀pẹ́ tí bá ti ń bóòrì báyìí wọ́n máa ká akó ewu ọjọ́ bíi ànẹ́bí tí wọ́n bí yìí o àbí bẹ́ẹ̀ kọ́ ìsìláwọ̀ ẹlẹ́mì gbogbo eléyìí ká sọ́ra àwọn أعدت الرئيس النيجيرية إلى منصبه فأعنه وقل له وأجده في البطانة الصالحة وانفع به الإسلام والعباد والبلاد gẹ́gẹ́ bí àwọn nàìjíríà ni wọ́n ti ń kíra wọn wípé olórí ti bẹ́ẹ̀ tó padà sí àga àjókò rẹ̀ kábàgbàgbé gbogbo àlàyé dáhùn sọ fún wa nípa kíkí pé àdúrà lọ́yẹ kọjá o ẹ ọ̀gbẹ́njọ́ ní ìdáwọ̀ àfa kìlọ̀ fún yín pé kẹ́ máa sọ pé nìkan ni ó ṣe ọlọ́run lọ́yẹ kẹ́ máa sọ pé ó ṣe ẹ wọ̀ pé tó fi débi tó dé ẹ̀yin náà má ròyìn lẹ́ ń ṣe tó fi dàkókò dá wa yìí gbàtó tó wá lọ rí bẹ́ẹ̀ ṣé ń wò fẹ́yìn fẹ́ fún rí náà kò sí nǹkan tó kàn ju dùn án lọ. ẹ rí pé gbogbo àwọn kíkí tá a ṣàlàyé fún wa yìí pátá ó ní ìṣe pẹ̀lọ́rọ̀ àdúrà a sì ṣàlàyé pé ìkíni kí a bá yẹn yọ àdúrà lọ́yẹ kọ́ máa nínú tí wọ́n bá jẹ́ ẹ̀gbẹ́ ó pé wọ́n ọlọ́wọ́ owó náà lẹ́rìí tá a máa wí. ọlọ́wọ́ owó ọlọ́wọ́ da sí o ọlọ́wọ́ ó ṣe ní olóríire ọlọ́wọ́ ó ní o. irúfẹ́ báyìí ni ọyẹ kí ọjọ́ gbogbo ọmọ subhanahu agbàgbé pẹ̀lú agbára ọlọ́wọ́ ọba ló fi dá aláṣẹ nàìjíríà padà sí ipò rẹ̀ tó wà tẹ́lẹ̀ ọlọ́wọ́ àtìlẹ́yìn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 وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم رحمة الله تعالى